ẹ̀yin tí ń sáré dáradára ta ni a dí yín lọ́wọ́ kí ẹ̀yin kí ó má ṣe gba òtítọ́ ìyípadà yìí kò ti ọ̀dọ̀ ẹni tí ó pè yín wá ìwúkàrà kì í ní mú gbogbo ìyẹ̀fun wú mo ní ìgbẹ́kẹ̀lé sí yín nínú olúwa pé ẹ̀yin kì yóò ní èrò ohun mìíràn ṣùgbọ́n ẹni tí ń yọ yín lẹ́nu yóò ru ìdájọ́ tirẹ̀ ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́ ṣùgbọ́n Ara, bí èmi bá ń wàásù ìkọlà síbẹ̀ èyà ti ṣe tí a ń ṣe inúnibíni sí mi síbẹ̀ ǹjẹ́ ìkọsẹ̀ àgbélébù ti kúrò èmi ìbá fẹ́ kí àwọn tí ń yọ yín lẹ́nu tilẹ̀ ké ara wọn kúrò nítorí a ti pè yín sí òmìnira ará kìkì pé kí ẹ má ṣe lo òmìnira yín fún ààyè sípa ti ara ṣùgbọ́n ẹ máa fi ìfẹ́ sin ọmọnìkejì yín nítorí pé a kó gbogbo òfin já nínú ọ̀rọ̀ kan àní nínú èyí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ ṣùgbọ́n bí ẹ̀yin bá ń bu ara yín ṣán tí ẹ sì ń jẹ ara yín run ẹ kíyèsára kí ẹ má ṣe pa ara yín run ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kúfẹ́ ti ara ṣẹ nítorí tí ara ń ṣe ìfẹ́kúfẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn kí ẹ má bàa lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́ ṣùgbọ́n bí a bá ń ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà yín ẹ̀yin kò sí lábẹ́ òfin ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí í ṣe ìwọ̀nyí panṣágà àgbèrè ìwà èrí wọ̀bìà ìbọ̀rìṣà oṣó ìríra ìjà ìlara ìbínú asọ̀ ìṣọ̀tẹ̀ àdámọ̀ àrankàn ìpànìyàn ìmọtípara ìrédè àti irú wọn nì àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ àlàáfíà ìpamọ́ra ìwà pẹ̀lẹ́ ìṣoore ìgbàgbọ́ ìwà tútù àti ìkóra ẹni níjàánu